jésù ọmọ ọlọ́run wá sáyé ẹ̀ṣẹ̀ yìí ó wá bọ̀ ẹ wá ògo rẹ̀ sílẹ̀ ẹni tí ó tilẹ̀ jẹ́ àwòrán ọlọ́run ó fi rẹ̀lẹ̀ bá ọlọ́run jọba ẹ wá wo ìránṣẹ́ àwòrán ọlọ́run nígbà tí àṣírí nílì ènìyàn jésù rẹ̀ ara rẹ̀ sílẹ̀ dé ojú ikú àní ikú orí àgbélébù. mo ti yan jésù kristi ní ọba ọkàn mi àti ọba ìgbé ayé mi níwọ̀n bí mo ti wà láàyè mo fi gbogbo ipá mi àti ìfẹ́ mi sìn àsìkò rẹ̀ o ẹ wá ká sìn ọba olúwa àsìkò rẹ̀ o ẹ wá ká sìn ọba olúwa ẹ wá ká jọ́jì máa sìn àsìkò rẹ o ẹ wá ká sìn ọba olúwa. jésù ni ọlọ́run alààyè àwọn òrìṣà mìíràn gbogbo tó wà láyé pátá wọn lójú wọn ò ríran wọn lẹ́nu wọn ò lè sọ̀rọ̀ wọn lọ́wọ́ wọn ò lè lò wọn lẹ́sẹ̀ wọn ò rìn ṣùgbọ́n jésù olúwa ní ká gba òun gbọ́ òun sì fún wa ní ìyà nípẹ̀kún fún ẹ̀mí wa.